إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا أدوكف ألم الله أطر الصلاة فوانا بو محمد صلى الله عليه وسلم أتما تسود لري دلك وعلتن عمدة الأحكام èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takojo láti mú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wasallam èyí tí an bá bọ̀ òun náà ni kitabul at'ima àwọn àhàdísì tí ó kó àwọn nǹkan jẹ́ nínú àwọn nǹkan tí a bá dúni àbí àwọn nǹkan tí a bá dẹdẹ èyí tí afá fi parí tọ́píkì yìí òun náà ni tí wọ́n pè ní báàbù àdọ́ọ̀hì hadith tí ó sọ̀rọ̀ ń pa àdọ́ọ̀hì òun náà ni ẹ̀rànléyà torí pé ẹ̀rànléyà Amadu dúró òun náà ni àbí ká gún tó bá ṣe wípé ẹran àgbo ni àbí ẹran ògúnfe àbáwọn tí wọ́n jọ àwọn eléyìí dúdú la máa dún wọn tó bá ṣe pé ẹran rànkúmí ni gúngún ni a máa gún wọn lọ́rùn màálùú a máa ń dúró òun náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí a ti tì sẹ́yìn ká ní èèyàn gún màálù lọ́rùn àbógún ewúrẹ́ àbí ẹran àgbò lọ́rùn níbi ìsàlẹ̀ ọrùn rẹ̀ èyí tí èédú ogun ǹjẹ́ ó sọ di nǹkan tá a lè jẹ a kò sí nǹkan tó burú ń bẹ́ a sì lè jẹ èyí tún egun ránkúnmí ní ọrùn gẹ́gẹ́ bí ìpìlẹ̀ wọ́n du bí a ṣe máa dún màálù jẹ́ yẹn sọ di nǹkan tí a lè jẹ a ní kò sí nǹkan tó láà lè jẹ sọ ló jẹ́ pé ọ̀rọ̀ táwọn ẹlòmíì a máa sọ wípé àwọn alápàtà míì wọn a máa gún àwọn ewúrẹ́ àbí kankan àbáwọn ogun fi wọn máa ń gún wọn lọ́rùn ni wọ́n ń dún wọn eléyìí ò tí sọ wọ́n di nǹkan tá a lè jẹ lópin ìgbà tí ẹ̀jẹ̀ bá ti tú jáde ní ọrùn wọn gẹ́gẹ́ bí nǹkan tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ onímọ̀ anhara dama gbogbo ntẹ́ bá ti lò tó jẹ́ kí ẹ̀jẹ̀ tú jáde bákan náà wà dúkìrà smullahi alayhi tán dárúkọ ọlọ́wọ́ bá sí nígbà tí wọ́n fẹ́ du fọkúl olè jẹ́ lẹ́yìn yàtọ̀ sí ghayra adhufu yàtọ̀ sí kaná wasin àti eyín à ń fi eyín àfi ń dùn kan bẹ́ẹ̀ ni à ń fi kaná fi dùn ṣùgbọ́n ẹni ọ̀dà sí ń ta bá lò tó ṣe wípé ó yàtọ̀ sí egungun tó jẹ́ nǹkan tó mú àlèfindú nǹkan nǹkan tá à ń dú tán bá gun ní ọrùn tẹ́jẹ̀ tú jáde ibì kan náà la ṣe arrive sí òun náà ni kí ẹ̀jẹ̀ ti tú jáde ní ọrùn rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ṣàlàyé tó bá ṣe pé nǹkan tá a fẹ́ dẹ́dẹ́ ni ọlọ́run tún dẹ̀ fún wa díẹ̀ òun ni pé tá a bá rí wọn látọ̀ ọkàn tá a bá ta ọfà fún wọn anywhere tí ọfà yẹn bá ti bá ọ tí nǹkan yẹn dẹ̀ kú dàtí iska tó débẹ̀ ó ti kú kò mátà ibi tí ọfà tá a ta fún wọn àbí ìbáta yìí fún wọn bí tó ti bá wọn a ṣùgbọ́n tá a bá sì bá wọn lóye tó túmọ̀ sí pé wọn ti kú látara ọfà àbí ìbọn àbí ní tó jọ bẹ́ẹ̀ tá a lò fún wọn a ní láti tún jú wọn ní ọrùn a padà sí ìpìlẹ̀ eléyìí ni àwọn àlàyé tí a ṣe fúnra wa àfáwa mú ọ̀rọ̀ àwọn ẹran iléyà tá n pa torí pé eléyìí àwọn nǹkan tí ó ń bẹ lárọ̀ọ́wọ́ tó wa ni wọ́n bí ó ṣe jẹ́ wípé ẹran kó máa eléyìí náà ń bẹ lárọwọ́ tó wá kò dàbí ìdẹ́dẹ́ afáwọmú hadithi anabi sallallahu alayhi wa sallam ẹ̀yọ̀ kan wá nínú àwọn ahadithi rẹ̀ tó sọ̀rọ̀ ń pa ẹ̀ràn iléyà gbólóhùn gbólóhùn lárúbáwá ni ẹ̀yọ̀ kan rẹ̀ ní al àbí adọ́hìyà. Al òun náà ni ẹran tí a ń pa fún ọdún iléyá òun náà ni ẹran tá a máa ń pa ní ọjọ́ kẹwàá oṣù zulhijjah àbí ọjọ́ kọkànlá àbí ọjọ́ kejìlá ó rọ àwọn afẹ́sìn mi àbí ọjọ́ kẹtàlá bó tiẹ̀ jẹ́ pé tí ọgọ̀rọ̀ àwọn sọ̀hábà radiyallahu anhum tí wọ́n wà lórí ẹ̀wọ̀n ni pé ìpa ẹran ọjọ́ kejìlá ni ó parí ṣùgbọ́n ọjọ́ kẹtàlá náà lára ọjọ́ ọdún ni eléyìí ni wọ́n ń pè ní ayyamu tashrik anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó rẹ̀ sọ fún wa pé ayyamu tashrik àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ kẹwàá oṣù zulhijja ayyamu aklin wa shurbin wa dhikrillah ọjọ́ jíjẹ múmu àti ìrántí ọlọ́wọ́ bá ní ayyamu aklin wa shurbin wa dhikrillah ọjọ́ jíjẹ múmu àti ìrántí ọlọ́wọ́ bá ní ló fi jẹ́ pé tó bá di àsìkò ọdún iléyá a ní ọjọ́ mẹ́rin gbáko láti lè fi celebrate ọdún yìí unlike ọdún tunu àwẹ̀ ọjọ́ kan náà ni òun náà ni first of shawwal second of shawwal àsinu ọdún mọ́ ọdún ti lọ first of shawwal nìkan náà ni ọdún tunu àwẹ̀ ọdún léyà ọjọ́ mẹ́rin gbáko òun ni ẹ̀sìn fún wa ẹran tá a wá pa ní àsìkò yìí òun ni wọ́n ń pè ní àdọ́wáṣí yìí àwọn ẹran tá a pa fún iléyá tí a pa fún iléyá eléyìí òun ni wọ́n ń pè ní adọ́ṣe. an anas bin malik radiyallahu anhu qaal látọ̀dọ̀ anas ọmọ malik ìkan lára àwọn sábẹ́ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kọlọ̀ ọba ẹnu sí onítọ́ha nàbí yìí sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba dọ́ha ọgbẹ̀rànléyà bí kapṣẹ́yìnì amlàháyìnì akọ̀rọ̀nẹ́yìn pẹ̀lú àgbò méjì amlàháyìnì tí wọ́n ní àmì dúdú àti funfun fadhabahahuma biyadi òjíṣẹ́ ọlọ́run ọba odò fúnra rẹ̀ wasamma ó dárúkọ ọlọ́run ọba wakabbara ó ṣe allahu akbar bismillah allahu akbar anabi sallallahu alayhi wa sallam ó ṣe méjèèjì nígbà tí ó du ẹran yìí wa wada'a rijlahu ala ó gbé ẹsẹ̀ rẹ̀ níbi etí wọn ó dá wọn dùbúlẹ̀ ó dojú wọn kọ kíbla ó dẹ̀ gbé ẹsẹ̀ rẹ̀ síbi etí wọn anabi sallallahu alayhi wa sallam ó dùn wọn so eléyìí ni sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam kájí kí ẹran tá a fẹ́ dú kó máa wo kíbla tí ò bá wo kíbla jẹ́ ẹ túmọ̀ sí pa àlè jẹ́ rárá kò túmọ̀ sí pa àlè jẹ́ ọ̀rọ̀ káṣe bísmìlá ká tó dú ẹran àbí ká tó rìlíìsì ajá wa àbí ọfà wa àbí gbọ́n fẹ́ fi pa àṣàlàyé léèrè fún wa ìpè ọ̀gọ̀rọ̀ àwọn afá wọn ni ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ní tó bá gbàgbé tí ò ṣe é a sì lè jẹ ẹran yẹn náà torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó gbà pa lè jẹ ẹran tí nasarani àbí yahudi bá pa àwọn yúndé lè mọ́ ṣe bisimilahi sí kan tó pa ó rẹ̀ sì gbà wá láyé pa lè jẹ bó wá ni mùsùlùmí tó ṣe kó gbàgbé láti ṣe bisimilahi kó tó dú ẹran rẹ̀ eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn afá wọn fi gbà wípé a lè jẹ́ bí ẹ bá tiẹ̀ gbàgbé àti ṣe bisimilahi. أمور عبد الله بن عباس رضي الله عنه تني فمن نسي bá gbàgbé falabas kò sí nǹkan tó burú bí pé kí ó jẹ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ mi gbà pa àlejò ẹlẹ́ni tó mọ̀ ọ́n mọ̀ tó gbé jù sílẹ̀ tí ò ṣe àbí ẹni tó ṣe wípé ó dùn fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala orúkọ nǹkan mi ló dá sí i nígbà tí ó dù eléyìí làwọn afẹ́sìn gbà pé àlè jẹ ẹnu kò lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀ wallahu alamu ni pé tí mùsùlùmí bá gbàgbé àti ṣe bisimilá àlè jẹ́ eléyìí ó tẹ̀wọ̀ gẹ́gẹ́ bí àwọn kan tí a sọ ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìṣesí rẹ̀ ni pé tí ó bá pẹran yóò ṣe bisimilá yóò rẹ̀ ṣe allahu akbar so nínú ẹgbàá mi anabi sallallahu alaihi wa sallam a ní eléyìí anni wa an ahli bayti èyí tó dú ó ní eléyìí mo dúó fúnra mi àti fún àwọn ẹbí mi ìkejì ó ní amma lam yudahi min ummati muhammad sallallahu alayhi wa sallam fún àwọn tí wọn bá pẹran nínú ju anabi sallallahu alayhi wa sallam ìkejì tó pa ó pa ìpékiládá rẹ̀ kó máa bá gbogbo àwọn tí ó bá pa nínú ìjọ òun àkọ́kọ́ ó pa fún rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ sọlọ́ jẹ́ pé èèyàn lè pa ẹran léyà kó pa ju ẹyọ kan lọ tó bá ní ìkápá àti ṣe ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé ti show off pọ́pọ́lọpọ́ ṣe máa ṣe lónìí ẹ̀rẹ́ lómi tí ó ń kírun ọ̀rọ̀ ẹran léyà òun ló jẹ lógún jùlọ ẹran léyà ètò gba akápa ni bẹ́ẹ̀ ni súnà tí ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ẹni ṣùgbọ́n èyí tí ọgọ̀rọ̀ àwọn afẹ́sìn ń bẹ lórí ẹ̀ òní pé kò ń ṣọ̀ràn yẹn òun ló fa ló fi jẹ́ pé abubakar umar ìgbà tí wọ́n ń ṣe ìjọba wọ́n ti fẹ́ràn léyàlẹ̀ tí wọ́n pa láwọn ọdún kan nítorí káwọn èèyàn mọ́ rò pé ọ̀ràn ẹ̀yẹ ni eléyìí ni nǹkan tí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afá tán fi wò pé kò ń ṣe ọ̀ràn ẹ̀yẹ bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àbúrò ẹ̀rọ dàláwà ẹ̀dù kan wà tí wọ́n fi ti sọ́dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn afá aládìsí mi ní kò ń ṣe ọ̀rọ̀ anábì ìpè ọ̀rọ̀ àbúrò rírà ni anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe fìtì sí ọ̀dọ̀ rẹ̀ ó ní mankana la ọ̀sàátù ẹni tó bá ní agbára wàlámúyọ́bọ̀hì kò wá pẹ̀rẹ̀ léyà fàlàyé kọ̀rọ̀bá nà mùsọ̀lánà kó má di mọ́ṣáláṣí wa àbí kó má di ààyè ibi tá a ti fẹ́ kí irun ẹ̀jì tó bá ní agbára àti kí eléyìí ló jẹ́ káwọn àfáà mi gbà pé ọ̀ràn yẹn ní fún gbogbo ẹni tó bá ní agbára àti pẹran léyà kó ṣùgbọ́n àwọn àfáà eléyìí láti lè fi ṣèyàn lójú kòkòrò ni kò ń ṣe wípé ẹni tí ò bá pa ẹnìyẹn ó ní ẹ̀ṣẹ̀ àti wípé àwọn sahaba radwanullahi alaihim bí abubakar tó jẹ́ olórí ìlú ní àsìkò tiẹ̀ umar tó náà jẹ́ olórí ìlú lásìkò tiẹ̀ àwọn méjèèjì wọ́n ti fílẹ̀ tí wọ́n pa lásìkò kan wọ́n dẹ̀ nítorí káwé ìyẹ̀mọ́ rò pé kí ni ọ̀ràn yẹn ni àwọn sàábì anabi muhammad sallallahu alaihi wa sallam méjì lélẹ́ ìtajà gba àwọn sàhábà rẹ̀dùwánilá àlẹ́yìn ṣùgbọ́n nǹkan tó dáa ni kápá fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam asábà máa pa wọn a máa ẹran iléyà torí pé ẹran iléyà yìí ó wà fún ká bákan náà ká ṣe ìtọ́ra àánú fún àwọn àtúnlẹ̀ tọ́jú pamọ́ ń bẹ́ẹ̀ lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ló fi ní kòló ẹ̀jẹ̀ tẹ̀ bá pa wà dákírú ẹ̀tọ́jú pamọ́ ń bẹ̀ wà tásọ̀ dákù ẹ̀ ṣe ìtọ̀rẹ̀ àánú bẹ́ẹ̀ ọdún kan tó ṣe pé ìyàn mú anabi sọlá sálám ní ká mọ tiẹ̀ tọ́jú pamọ́ rárá ká jẹ́ ń bẹ̀ kẹ́lẹ́ tó fi sọ́ra kan ṣùgbọ́n gbà tó yá ó padà sọ fún wọn pé wà dákírú ẹ̀tọ́jú pamọ́ ń bẹ́ẹ̀ so ló jẹ́ pé ọ̀rọ̀ wípé à ń tọ́jú ẹran léyà pamọ́ bó tiẹ̀ jẹ́ pé ó ti ń change láwùjọ wá ń sin ọ̀rọ̀ yẹn ò correct ìyóbá jẹ fóṣù mẹ́fà òun ló ní nǹkan rẹ̀ ṣùgbọ́n kó má yẹ pé yóò jẹ gbogbo ẹ̀ ó fún àwọn tí wọ́n níná kó jẹ́ kínú àwọn èèyàn kan náà dùn ní ọjọ́ tá à ń sọ yìí àbí ní àwọn ọjọ́ tá à ń sọ yìí èyí tí a sí yẹ́wò mọ̀lẹ́rìd ọjọ́ ọdún èyí tá a sí yẹ́wò náhàrà ọjọ́ ìgúnran wọ ayéhàmù tẹ̀sírík àti àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé wọ́n ń pe ayéhàmù tẹ̀sírík wọ́n ń wọ́n ní ayéhàmù tẹ̀sírík torí pé kí ni àwọn èèyàn máa sá àwọn ẹran sóòrùn ní àsìkò gbà so ọjọ́ yẹn àwọn ọjọ́ wọ̀nyí lára ọjọ́ tá a fi ń ṣe ọdún náà ni tí gbogbo yìí ó mọ dunú àti tálíkà àtolówó so eléyìí nǹkan tí ó da púpọ̀ ni lára ẹwà ìsìláàmù náà ni eléyìí so tó ṣe pé àwọn ọmọ kéékèèké gan wọn fún wọn lẹ ká máa dunnú àwọn nǹkan bíi dúfò tí a mọ̀ sí bíi bàndírí kékeré tí ó ń ṣe yìí tí ó máa pariwo jù wọn fi láàrin àwọn ọmọ kéékèèké ipe nǹkan tí wọ́n lè lù ní ìkànnú àwọn sahaba rọ̀dọ̀wọ́nù láàlẹ́yìn umar ó fẹ́ kọ̀ fún àwọn ọmọ kéékèèké kan tí wọ́n lu kínní yìí anabi sallallahu alaihi wasallam ó wá ní fi wọ́n lẹ̀ liya'lama al-yahud anna fi dinina fusha káwọn yahudi lè mọ̀ pé kínní ìgbàláyè ń bẹnu ẹ̀sìn wọn tó túmọ̀ sí pé kínní ìpìlẹ̀ òun ni pé kálá ń lùlù à ń jó à ń fò sókè káàkiri eléyìí kò ń ṣara ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn yọ̀ọ̀da díẹ̀ fún àwọn ọmọ kéékèèké yàtọ̀ sí táwọn àgbàlagbà mi ò máa ṣe tí wọ́n máa fò sókè àlà ń ṣọdún ni àwọn àkìjó mọ́lẹ̀ ìyàwó níyàwó àtọkọ ọlọ́kọ kálukó máa fún gbangba ta a máa fìdí gbòdì àlà ń dùn ni eléyìí ò kì ń ṣara ẹ̀sìn islam àìlójútì ijó jíjó kò ń ṣara islam àwọn tí wọ́n lè máa láwọn ń kọrú nǹkan báyìí àwọn ọmọ kéékèèké ni àwọn ọmọbìnrin kéékèèké àbáwọn ọmọkùnrin kéékèèké ló ń jẹ́ pé lásìkò àwọn ẹni ìṣíwájú tán bá rí ọkùnrin kan tó dàgbà tó ń jó wọ́n máa ń wo bí ẹni tí ò ní laaka ìlú because kìíní tó wà fáwọn obìnrin kéékèèké òun ni tó ń ṣe yìí bí ẹni tí ò níṣẹ́ nísìnyí àmọye ọkùnrin ló wá mú ijó jíjó orin kíkọ lóhun oníṣẹ́ ibi tó ń ti ń mékì owó tiẹ̀ nìyẹn ní tó ṣe pé ẹ̀sìn fílẹ̀ sí àárín àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ ni tí wọ́n mọ lù kò ń ṣe àwọn nǹkan tí ó mọ disturb gbogbo àdúgbò nǹkan kékeré náà ni tí wọ́n mọ lù so eléyìí ó jẹ́ pọ́ìntì tó pàtàkì tá a bá là ń ṣọdún ká má yá ìwọ̀pọ̀ra pẹ̀lú pẹ̀lú ẹ̀ ẹlòmíà ló ń ṣọdún náà ni ẹran léyà yóò tún fi gúdà yóò fi small stout yóò fi hápù yóò fi tẹ̀lé wọn làwọn sọdún náà ni nítorí wọn sọ fún wọn pé lè yóò dá wọn olùmẹsìn lè bẹ́ẹ̀ ni àwọn afa wọn ń kà á fún wa ọlọ́mọba subhanahu wa ta'ala ni yáa yọ lẹ́dínà amánu mo pẹ̀yìn olùgbàgbọ́ ìnámal khamru wal meisuru wal ansab wal ajlam rísù min amali shaitani fashtanibu la'allakum tuflihun ọlọ́run ní ọtí tẹ́tẹ́ àwọn òòṣà wọ̀nyí rísùn ẹ̀gbin gbogbo ẹ̀ nínú amẹ́lí ṣọ̀tàn iṣẹ́ èṣù ní fàṣtẹ́ni wúhù ẹ̀ jìnà sí làálàkùn tó fi hàn tẹ bá fẹ́ jèrè ọlọ́run ọba tó dá wa ti sọ fún wa tá a bá fẹ́ jèrè ká jìnà sáwọn nǹkan èèyàn kan wá ní ẹ ìbá ń dúró ni àwọn ọ̀rẹ́ mi tí ń bá rọtí fún wọn inú wọn ò ní dún bó o la ṣe ní máa dunnú ó yẹ ká mutí àwọn amutí yóò di pa àwọn èèyàn fọ́gbó mọ́ra wọn lórí ìwà tẹ́lómi ò lè wù nígbà tí ó bá mutí tó wá di pé ó mutí náà ìtìjú ó kúrò lójú ẹ̀ irun asọ̀sọ̀kúsọ inṣàlá ṣe ń bọ̀ wá bí ọ̀rọ̀ kìtàbù aṣèrìbà àwọn nǹkan wo láàlímú nǹkan wo láàlímú ṣùgbọ́n ta fẹ́ lómi báyìí ó ní pé islam ẹ̀sìn tí gbà láàyè wà ń bẹ̀ ni ṣùgbọ́n ó restrict wa náà gẹ́bí ń tààrẹ ń sọ fún wa àwọn tí wọ́n ń sọ fún wa ipa ní freedom ìrọ̀nà ń pa fún wa àwọn náà restrict wa àwọn náà restrict wa láwọn òbí tẹ bá débò bí ní àwọn airport ni wọ́n á sọ fún yín ẹ gbọ́rọ̀ mu sìgá nu plane kílẹ̀ ní kí n má mu nu plane ṣé mo ní freedom ẹ dé mú ibòmí wọn mọ tara wọn ó kọ́ bí kan nínú airport ni wọ́n á ní tó bá fẹ́ mu sìgá wọ̀bẹ̀ lọ freedom náà dà restriction náà nìyẹn so kò sí tó ń jẹ́ pé yẹn ní absolute freedom láyé kò sí ìlú tẹ́ fẹ́ wọ̀ kò síbi tẹ́ fẹ́ wọ̀ tí absolute freedom ń bẹ wọn ó restrict yẹ ó lè jẹ́ pé tẹ́lẹ̀ yìí ní kó o má ṣe eléyà ló lè ṣe ṣùgbọ́n òun ló gbé nǹkan mi kalẹ̀ tí òun ló sọ pé ó lè ṣe táwa fẹ́ juwọ́lẹ̀ fún kankan ẹni tó yẹ ká juwọ́lẹ̀ fún ni ọba tó dá wa ntí ọlọ́wọ́n ba tó bá fi rẹ̀stíktì wa lágbọ́rọ̀ rẹ̀stíktì ara wa pẹ̀lú àfọwọ́n tọ́lọ́wọ́n bá tún gbé sí ipò aláṣẹ tó ṣe pé oníká tẹ̀lé àṣẹ wọn ìtẹ̀lé àṣẹ wọn ó ń bẹ lábẹ́ ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba subhana wa lópin ìgbà táṣẹ tán pa wá wò ti takotọ ọlọ́wọ́n ọba bí islam ṣe gbé kalẹ̀ ní traffic law wọn gbé kalẹ̀ fún wa àwọn aláṣẹ gbé kalẹ̀ àá tẹ̀lé kílódé àfi ń tẹ̀lé traffic law torí pé ọlọ́wọ́n ọba ní ká tẹ̀lé àwọn aláṣẹ wa ǹjẹ́ òfin traffic law tó takò òfin ọlọ́wọ́n ba kò síbi tó ti takò òfin ọlọ́wọ́n ba ìdán agbọ̀rọ̀ tẹ̀ láṣẹ wọn níbẹ̀ so eléyìí ètò nínú Islam náà ẹran iléyà yìí àápa jẹ afún àwọn èèyàn jẹ a lè tọ́jú pamọ́ ń bẹ́ẹ̀ àdẹ̀níyàyọ̀ pọ̀ra pẹ̀lú ẹ̀ ànímọ̀ mutí pẹ̀lú ẹ̀ ànímọ̀ play music pẹ̀lú ẹ̀ láàrin àwọn àgbàlagbà àwọn ọmọ kéékèèké tábà tiẹ̀ ń ṣe é yóò jẹ́ nǹkan tí ó ń ṣe nǹkan tí ó máa dàdúgbò òru náà kò rẹ̀ ń ṣe àwọn mísíkì sọkúsọ nìkan lára àwọn àsìkò ọdún yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ kéékèèké kan wọlé rẹ̀ àwọn sọkọkìnrin láàrin ara wọn ìkànnì wọn wá sọ pé wọ́n fi ń nàbí yón yàlámù máa fi fàdùn yìí anabi ń bẹ láàrin wa tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹsẹ̀kẹsẹ̀ anabi sọlá asálám ó sọ fún onídàáyé hàdá ìwọ ọmọbìnrin mọ́ sọ tó ń sọ ẹ̀ mọ́ wọ̀kúlì nílẹ̀ ní ikú títa kúlì ní orí tó ń kọ ni o máa kọ eléyìí sọkúsọ ni ká tó máa wo lónìí wọn ó máa ròyìn ìhòòhò obìnrin máa sọ̀sọ̀kúsọ. So, so, ala nkọni náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ìta gbọ́dọ̀ jìnnà sí ní àsìkò yìí ni that is ní àsìkò gbatabala ń ṣe ọdún bẹ́ẹ̀ náà làwọn ànáwó wa yòókù náà àsìkò ìyàwó gbogbo àwọn pátipàti tó yẹ pé ṣètọ́n tó fẹ́ fi ṣùwà lọ́nà agbọ́dọ̀ jìnnà sáwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ náà ni tàbá là ń ṣe kó mọ gbogbo àwọn nǹkan pátipàti agbọ́dọ̀ jìnnà Si ìdùnnú wa gbọ́dọ̀ mọ bẹ́ wọ̀túnwọ̀sì ayọ̀ wa gbọ́dọ̀ jẹ́ wọ̀túnwọ̀sì a gbọ́dọ̀ yayọ̀ pọ̀ra. anabuwa muhammad sallallahu alayhi wa sallam jẹ́ ká mọ̀ pé ọdún tá à ń ṣe yìí ìjọsìn ni ìjọsìn ní tààtùmọ̀ àgbàládá lórí rẹ̀ tá a bá fẹ́ pẹran ẹni tó pa. anabi sallallahu alayhi wa sallam ó ní arbaun ìran ẹran mẹ́rin kan bẹ tó ṣe pé láàtú ziwufil adọ̀ṣì a lè pa wọ́n gẹ́gẹ́ bí ẹran àlíyá alàwòrán albayinu awaruha ẹran olójú kan tó ṣe pé ó kílẹ̀ ojú kan lẹ́ran yìí ní irú ẹran bẹ́ẹ̀ tá a bá pa akànpẹ́ ẹran jẹ lásán ni àníláda bẹ́ẹ̀ ni ẹran léyà pípa rẹ̀ nǹkan tá a fi ń gba ládá tá a fi ń súnmọ́ ọlọ́wọ́ wa ni ìyá fẹ́ pẹran léyà ó pẹran olójú kan tó kílẹ̀ pẹran olójú kan lélẹ́yìí ó túmọ̀ sí pé tó yẹ pé ojú ẹ̀ bá kàn dà díẹ̀ ni a sì lè pa ṣùgbọ́n àlùbáyínú àwa rò ha èyí tó ṣe pé ojú ó kílẹ̀ kojú kan lẹ́ran èyí ni a lè ṣe kíni a lè lò ó tó bá ti di pé kíni ojú ẹ̀ dà gan so èyí tó bá fọ́jú pátápátá wá ń kọ́ ó túmọ̀ sí pé a lè lò ó torí pé tó ṣe pé bá jẹ́ ẹran tí ojú ẹ̀ dà gan tá a bá fi lè pa èyí tó ojú ẹ̀ lọ pátápátá a lè lò ó nìyẹn bákan náà ẹlmarí dọ́tùlùbẹ̀yìn mọ́rọ́dùn ẹran tó ń ṣàárẹ̀ táwa náà rí i pé eléyìí ò gbádùn rárá a fẹ́ pẹran iléyà kò ń ṣẹran tá a máa ń lò nìyẹn bákan náà alàrjá olùbàyínú ara jù ha ẹ̀rọ tó ṣe wípé ó ń tiro tó ṣe pé ó kílẹ̀ pé eléyìí ẹsẹ̀ kan ò gbádùn nu ẹsẹ̀ rẹ̀ bó wàá ní tó ṣe pé ẹsẹ̀ kan ti lọ pátápátá tó ṣe pé ẹsẹ̀ kan ló kù a lè fi irú àwọn eléyìí pa iléyà tá a bá fi pa iléyà apẹran tá a jẹ ni a ní ládàá bákan náà wàlkàsíìrù lẹ́tí látòkì bákan náà ẹran tí ò ní bọ́gọ́ ẹran tí ò ní bọ́gọ́ à ń lòwú ẹran bẹ́ẹ̀ láti lè fi gbẹran léyà dàtí ẹran tí ó tínrín gan tí ó sì bọ́gọ́ nú igun rẹ̀ àfi ń pa iléyà tó túmọ̀ sí pé ìjọsìn ni ẹran léyà kò ń ṣe ìtọ́pọ̀lọpọ̀ máa ń wo ẹlòmíà ọ̀pẹ́ á òun ah, fẹ́ mú ẹran ńláńlá kò ní àníyàn kó fẹ́ fi sùn lọ àwọn èèyàn gbà ládùúgbò yìí ẹran olótóbi jù ẹran aláàjì ni aláàjì ilé ìsàlẹ̀ ẹran olótóbi jù ẹran wo jà jù ló gbé fọ́ọ̀sì ní ọdún yìí ẹran alájà ni ntẹ́lómi nítorí ẹran nìyí irú àwọn èèyàn báyìí kò sí ládá fún wọn torí pé ẹran yìí ni wọ́n rà á láti lè fi ṣàkọlé wọ́n rà á láti lè fi sílọ̀n ẹran léyà nǹkan tá àbá a láti lè fi sílọ̀n ni kò ń ṣe láti lè fi ṣakọ bákan náà ẹran yìí ó lásìkò tá a gbọ́dọ̀ pa á ẹran iléyà tá a bá fẹ́ pa a gbọ́dọ̀ pa lẹ́yìn irun ni lẹ́yìn tá a bá kírun iléyà tán la gbọ́dọ̀ pa ẹran yìí nígbòmí wa ní lẹ́yìn ìgbà tí ìmáàmù bá pa tiẹ̀ tán ṣùgbọ́n kókó bẹ̀ ni pé lẹ́yìn ìgbà tá a bá kírun òun la máa ń pẹran iléyà à ń pẹran iléyà bífọ́ ọ kátó kírun ìkànnú àwọn sahaba rọdùwánulá àlehìn òun pẹran títí ẹ bífọ kátó kírun pẹlá níyàn tó dáa àníyàn náà ni pé kẹyìn kan tètè rẹdí káwọn yẹn lè jẹun kíákíá gbàtánà bisọ allah sàrámù wa ń ṣe kúdùbà níbi èrìdì fún wọn ó wá mẹ́ńṣẹ̀ ọ̀run kẹbẹ́ẹ́ sábẹ́ yìí wá padà lọ bá nímsọ̀ lọ́dá pé irú ojúṣe ọlọ́run èmi ti yanjú ẹran tèmi kí n tó wá fún ìdí o anamsọ̀ lọ́sàn tó wá rí bẹ́ẹ̀ ṣáàtú ka ṣáàtú láhàmì èyí tó pa ẹ òpẹran táwọn èèyàn ó jẹ ni kò sí ládàá ń bẹ́ tó ló jẹ́ pé ìgbà míì ẹlòmíà ni ẹ àníyàn mi dá yóò mọ ṣiṣẹ́ ìjọsìn tí ò sí tẹ́kìsì fún àwọn aláníyàn ń dá àníyàn dáa kò túmọ̀ sí pé ọlọ́wọ́n bó gbaṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ wa iṣẹ́ tá a bá ń ṣe tí ò bá ti bá tẹ́ksì mu anabi sallallahu alayhi wa sallam ó ti jẹ́ ká máa fọwọ́ ọ̀rọ̀ dùn ntọ́lọ́wọ́n bó dá lùwàláyà ni ọlọ́wọ́n má daṣẹ́ wa lùwàláyà ẹlòmíì yóò ṣe gbogbo kìtàkìrà yóò ṣe gbogbo ẹ ṣùgbọ́n gbogbo ẹ kọ́ exercise in futility ni torí pé nǹkan tó ń ṣe kò wà in line pẹ̀lú anusuusu sharciya àwọn tẹ́ksì sẹ̀ríà bóyá jẹ́ pé ẹni tí òun ṣe nǹkan tó wà in line pẹ̀lú tẹ́ksì tóun ò bá ṣe é bil ikhlas pẹ̀lú sincerity òun náà ṣòfò bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe pé in tóun ṣe ó ṣe é pẹ̀lú sincerity ṣùgbọ́n kò bá tẹ́ksì mu ìkíní kejì wọn wọn ní ládàá nǹkan tán ṣe ló fi jẹ́ pé nǹkan méjèèjì yìí ó gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ gbogbo ń tá a bá fẹ́ ṣe tó jẹ́ iṣẹ́ ìjọsìn ká ṣe é bẹ́sìn ṣe gbé e wá ká dẹ̀ ṣe nítorí tọ́lọ́hùn torí pé ń tá a bá ṣe àníyàn wa ni wéè e san wá lẹ́sàn-án rẹ̀ tí nǹkan yẹn bá ń bẹ ní ìbámu pẹ̀lú tọ́lọ́hùn bánabi sọlọlọ asálàm ṣe ṣàlàyé ẹ̀ fún aláṣiṣẹ́ àníyàn wa wá jẹ́ pé torí tọ́lọ́hùn la tí àníyàn wa bá da tí ò bá máa bẹ ní ìbámu pẹ̀lú àlàyé anábì sallallahu alaihi wasallam wọ́n reject ẹ̀ fún wa sọlọ jẹ́ pé eléyìí nǹkan tó pàtàkì ni so Abu Burda ibn Niyar kalára àwọn sábẹ́ anábì wa Muhammad sallallahu alaihi wasallam òun pẹ́ẹ́rẹ́ títí ẹ̀ ṣíwájú kan tó kírun anábì sallallahu alaihi wasallam pé ṣáàtú ka ṣáàtú láhàmì ẹran táwọn èèyàn ó jẹ ẹran súyà òní ètò pa yẹn ò tí ì pẹran ìjọsìn ẹran ìjọsìn ẹ̀yìn ìgbà tá a bá kírun máa pa á yẹn wá ní irú òjíṣẹ́ ọlọ́run ọba mo ní orúkọ tó ṣe wípé tá a bá ní ká wò ó ó lọ́ra ó dẹ̀ lẹ́ran lára ju àgbò méjì gan lọ anabi sọlọ asalam wa ni lọpa ṣùgbọ́n wàlẹ̀ ntúnṣe ahadin bàdà ẹlòmíì ò gbọdọ̀ kò eléyìí ò ń ṣe nǹkan tó wà pàmísìlù fún any other person lẹ́yìn rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní aljaza eléyìí ló máa mú wa sọ ọdún àwọn ẹran tá pa tó pé rankumi la fẹ́ pa rankumi tó less than five years old kò tó bá ṣe pé màálù ni màálù ta gbọ́rọ̀ pa yóò jẹ́ màálù tó ṣe wípé ó ti wọ bí ọdún bíi mẹ́ta tó bá ṣe pé ẹran orúkọ la fẹ́ pa yóò jẹ́ orúkọ tó ti wọ ọdún méjì tó bá ṣe pé ẹran agbo ni eléyìí òun ni ẹ̀sìn mú wálẹ̀ fún wa tí ó mọ jẹ́ bí ọdún kan àbó dídíẹ̀ so or above òun ni ẹran àgbò tá a lè pa lànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ló fi ní aljaza'u mina dọ́ni yóò fi mímà min òsèlè ẹran àgbò tó ti wọ bí close to bí ọdún kan àmì lò ó nípò ẹran àgbò tó ti wọdún méjì so tó bá ṣe pé ẹran àgbò àbáwọn tí wọ́n jọ la fẹ́ pa so ká máa wáyé tó ṣe pé tó ọdún kan àbí tó close mọ́ ọdún kan ṣùgbọ́n tó yẹ pé ẹran ewúrẹ́ ni anything less than ọdún méjì ẹran ewúrẹ́ àbórúkọ anything less than ọdún méjì kò wọlé yá tá a bá pa á a kàn pa ẹran tá a fẹ́ ni a ní ládàá rankumi anything less than five years kò sí ládàá ń bẹ́ẹ̀ apẹ̀rìn pa fẹ́ ni so bẹ́ẹ̀ ni ẹran léyà wọn ní kákan pa nítorí ipa fẹ́ jẹ ká pa nítorí ipa fẹ́ gba ládàáwájú ọlọ́wọ́ ọba at the same time ká lè so àníyàn méjèèjì yẹn yóò mọ ọbẹ̀ papọ̀ torí pé ká lè jẹ́ bákan náà torí ká lè gba aládàáwájú ọlọ́run wa subhanahu wa ta'ala ṣùgbọ́n kákan pa wọn torí pé a fẹ́ jẹ́ nìkan ìyẹn ní àníníládà wípé àpẹ̀rẹ̀ iléyà ni so eléyìí lára àwọn nǹkan tí afẹ́bára wa sọ nípa ọ̀rọ̀ ẹran iléyà ni ṣòbó tí ẹ jẹ́ pé àdìsẹ̀ ọ̀kan péré náà ni àfọ àmúwá ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ dáadáa bàbá ka buhari aka muslim trimidi nasaayi abudulayi ara wọn àdìsẹ̀ tó sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹ̀ràn léyà ṣùgbọ́n àfa ọ̀pọ̀lọpọ̀ ntáfà ṣe òun ni pé láti mú nǹkan kàrọ̀ kéèyàn ní tẹ́sítì ìtafẹ́sọ so ó wọnú buhari ó wọnú muslim ó dẹ̀ mú àwọn àdìsẹ̀ ó lè mẹ́yọ̀ kan méjì mẹ́ta yóò mú wá inú àwọn nǹkan tí ó ní connection mọ́ topic tí ó fẹ́ discuss láti jẹ́ kó easy fún àwọn èèyàn bíyà bí àwọn beginners láti arọ àwọn nǹkan báyìí àbí láti tètè rántí ẹ̀ so àwọn afáà máa compile nǹkan báyìí ló jẹ́ pé tíra yìí lára àwọn tíra tán máa ń recommend fún àwọn èèyàn àwọn beginners nípa ìmọ̀ ẹ̀sìn òun sọ àwọn míì tún bẹ tó ṣe pé ó kún jùlọ àrùn ilé lọ bí almuharrar ti ibn abdulhadi bí bologun marom ti ibn hajar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé àwọn tún kún ju ilé lọ sọrọ ẹni tó karo ilé tán ó lè múùfù sí èrò bologun marom àbí kó múùfù sínú almuharrar so láti lè túmọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn sí bó tiẹ̀ jẹ́ pé eléyìí tó kéré yìí náà àlè ṣàlàyé ẹ̀ àfi ká lo àwọn ahadith tó ń bẹnu àwọn tíra àtọ̀hún yẹn àwọn ahadith tó ń bẹnu tíra àtọ̀hún yẹn náà kò ń ṣe àgbélẹ̀rọ àwọn náà yọnú àwọn tíra ahadith tí ó jẹ́ àwọn tíra ahadith tó tóbi ni láti lè jẹ́ kí nǹkan rọrùn fún àwọn èèyàn náà ni so abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala ìtì abara wa sọ iná kọlọ́mbà kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe rọrùn fún wa láti ṣe àwọn iṣẹ́ tá a fi rí ojú rí rẹ̀ kí ó gba lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ní ìjọsìn وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام náà ṣe a lè pẹran fún yàn bẹ́ẹ̀ ni torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó pẹran fáwọn tí wọn ní kápá àti pẹran nínú àwọn ìjọ rẹ̀ gẹ́gẹ́ bí hadith ti amúwá sọlọ́pàá tó jẹ́ pé ẹlòmíì nínú àwọn òbí ó lè jẹ́ pé ó máa ń pẹran léyà tẹ́lẹ̀ kó tó di pé jáde láyé ó lè sọ sínú àsọ́ọ̀lẹ̀ rẹ̀ pé ẹ̀yin ọmọ mi ẹ máa bá ń pẹ ẹran léyà lọ eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bí ó dẹ̀ sọ́ọ̀lẹ̀ ní àsọ́ọ̀lẹ̀ náà tí àwọn ọmọ bá wo pé àwọn fẹ́ pẹ ẹran iléyà on behalf of àwọn òbí àwọn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ torí fún bàtàrà mi sọ̀lá tó ní alahumma an man ummati wa amma lam yudahi min eléyìí fún àwọn ọjọ́ mi àtàwọn tí wọ́n bá pa nínú ọjọ́ mi ni ó kó àwọn òkú náà sínú torí pé àwọn òkú náà ti kú náà mùsùlùmí náà lára àwọn ọjọ́ rẹ̀ ni so kò sí nǹkan tó burú níbi kí èèyàn pa fún òkú yẹn wallahu náà. náà kò sí nǹkan tó burú bí wípé kí èèyàn pàgẹ́ bí tí a sọ ànímsọ lásán pa méjì so ìgbà míì ó mọ̀ ń pa jù bẹ́ẹ̀ lọ irú nísìn ní àsìkò hajj anabi sallallahu alayhi wa sallam ọkọ ẹran ọgọrùn wa rankumi ọgọrùn so ó dẹ̀ pa sixty fúnra rẹ̀ ló pa sixty bẹ́ẹ̀ni yòókù ó fáwọn èèyàn kan bá ń pa so èèyàn lè pa ju ẹyọ kan lọ ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn ń pa ti show off ni eléyìí ni ò da àbí èèyàn ń pa ní pípa tó ṣe pé tẹ́ ẹ bá pa kalẹ̀ kan yóò waste ṣùgbọ́n tó bá yẹ pé àwọn èèyàn tí yóò jẹ ń bẹ bó pa mẹ́ta bó pa mẹ́rin bá láìfi ṣùgbọ́n téèyàn bá pa ẹyọ kan ó ti tó fún èèyàn àti fámìlì ẹ̀ tí àwọn bá lóun fẹ́ pa náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tán bá ti ráwọn tí ó jẹ tí wọ́n fi sọ́dá kọ̀ fún eléyìí iṣẹ́ olóore náà ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kọ́ ẹkọ́ májẹ̀ pé show off ni wọ́n fẹ́ fi ṣe ọláwọ̀ àlàmà. náà. ní street kan ó ṣe pé náà tó wá ṣe pé àwọn tí wọ́n ní ẹran gẹ́gẹ́ ò mọ́ pa níṣẹ́ ilé àrípánẹ́mù sọ̀lá sálámù ló pa ìkẹyìn fún rẹ̀ sọgẹ́bí tàdẹ̀mú alákòjúwe náà ní àsìkò hajj ó pa sixty three fún rẹ̀ ó fáwọn èèyàn ní yòókù kan bá ń pa so sí nǹkan tó burú pé ká wá ní kéèyàn bá wa pẹran wa ṣùgbọ́n ìtàn máa sọ pé tó bá bá wa pa yẹn orí náà máa fún un eléyẹ ni kò sí ẹ̀rí fún so àgbọ̀ sọ pé torí pé okùn yẹn ló pa wọn á fún lórí àbí wọn á fún ní kankan lára ẹran àbí ọrùn ni wọn á fún so eléyìí nǹkan tí kò correct ni ṣùgbọ́n a lè fún ẹni tó pa a lè fún níbẹ̀ gẹ́gẹ́ bí sọ́dákọ̀ not torí pé òun ló bá wa pa so tá a bá fẹ́ fún ẹni tó bá wa pátá wá fẹ́ gbowó bá wa ṣiṣẹ́ bá láìfi so a fún ní owó bá wa ṣiṣẹ́ lọ́tọ̀ ṣùgbọ́n ká yọnu ẹran yẹn fún gẹ́gẹ́ bí compensation fún olówó apá ládàá wa àti ìbàjẹ́ pẹ̀lú ẹ̀ so à ń fún ẹni tó bá wa pẹran nínú ẹran torí pé òun ló bá wa pa à á fún nítorí pé kí ni àfẹsọsọ́ra kọ fún tó bá ṣe pé a fẹ́ sanwó kó bá wa pa à yẹn lọ́tọ̀ ni.

wọn a máa fi ẹran wọn jà káàkiri wọn wá kan àgbò kan ó wá yẹ̀jẹ̀ ìyẹn ò tí ì sọ pé wọn lè fi pa iléyà ni wọn sì lè fi pa iléyà tí pààtì wo ẹ̀gbọ́n bá kán náà wọn sì lè fi pa iléyà so èyí tí àlàyé rí lè wà fún òun àwọn kata ti sọ so ṣùgbọ́n gòkè wo ẹ̀ kán ó ṣẹ̀jẹ̀ wọn sì lè fi pa iléyà. So, ṣùgbọ́n tó pẹ́ ni ẹ ló ń fún wọn jà yóò ní ẹ̀ṣẹ̀ pé kò lọ fún wọn jà tí ó bá ń ṣòwò ló fún wọn jà tó pé àwọn ẹran ẹran kan kanra wọn so kò sí nǹkan kan tí kò lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí kòkòrò fi pa iléyà náà wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa